Thank you. وتعالى أثر ذلك وأبوه محمد صلى الله عليه وسلم إن شاء الله عندنا مسؤول من ذلك نفسه صحيح البخاري كتاب الحلول باب الأسواق التي كانت في الجاهلية فتبايع الناس بالإسلام topic òun ni àwọn ọjà tí ó ń bẹ ṣíwájú tí anábíwá Muhammad lọ́wọ́ náà wọ́n tó ń bọ̀ sọ́lá tó tó bọ̀rọ̀ dáwà tó tó bọ̀rọ̀ ìjíṣẹ́ rẹ̀ àwọn ọjà àyíká wọ́n tún kọ̀ sí yìí لم يكون أنبوى محمد صلى الله عليه وسلم تدر ويجور الإمام البخاري عليه رحمة الله من حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان عن عبد بن دينار عن ابن عباس رضي الله عنهما قال كان الحكام كان الحكام ومجان وذو المجان أصوات الجاهلية فلما كان الإسلام تأقدم من التجارة فيها فأنزل الله ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم في مواسم الحج قرأ ابن عباس قرأ ابن عباس سمع لم عباس طلب يرسم وبارك قل كانت عكاز وجاء عكاز ومجنة أتي وجاء مجنة ودون مجنة àti ìmọ̀já ọjà mẹ́tẹ̀ẹ̀ta tí abdullahi bin abbas radiyallahu anhuma tó dárúkọ yìí wọ́n ní àwọn ọjà mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ àtúwákọ́n ìjà lóríyà ọjà tí àwọn lárúbáwá máa ń ná nígbà tí ànábì sallallahu alaihi wa sallam tí ò tí bẹ̀rẹ̀ ìdíkẹ́ rẹ̀ lórí báwa náà ṣe ní àwọn ọjà oríṣiríṣi tí àwọn èèyàn ti máa lámájá tó máa rajà tó máa lọ tajà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ọjà mẹ́tẹ̀ẹ̀ta tí a dárúkọ yìí ọ̀ká bákan náà àti ìdúrúmọ̀já ó jẹ́ ọjà tí àwọn èèyàn máa lọ rajà ń bẹ̀ ìgbà tó wà ní wípé ọlọ́mọlọ́sùn hánà wọ́ta alábíà mẹ́wàá Muhammad sallallahu alaihi wa sallam tó gbogbo ní òṣìṣẹ́ tí àwọn èèyàn gba ìsìláàmù àwọn tó gba ìsìláàmù tààtàmù wọ́n tààkù ìkẹ́ ẹ̀ṣẹ̀ ìrẹ̀tìjọ́ ara fìhà ibi táwọn sì máa lọ ṣe kátàkárà nínú ọjà tí àwọn ti pè nígbà tí ń ṣe kátàkárà. فأنزل الله ọlọ́run wá sọ ayé kalẹ̀ ìgbélé ìfà àlejò jùlọ́ràmù àǹtọ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀lọ́run ẹ lẹ́sẹ̀ tí ẹ bá ń wá ọlọ́ ọlọ́run wa subhanahu wa ta'ala pẹ̀lú tí ẹ ń wọ ọjà yẹn lọ láti lọ ṣe kátàkárà ẹ̀yin fẹ́ lọ tajà ní ẹ fẹ́ lọ rajà yín. ẹ̀ orí ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀ ń wọ́n láàrẹ̀ kò ń ṣe pé ẹgbẹ́ lọ darapọ̀ máwọn kékeré níbi àwọn nǹkan ní nǹkan ṣe tó yẹ nǹkan ẹ̀ṣẹ̀ àbí nǹkan tí wọ́n ṣe tó yẹ nǹkan ẹ̀kọ́ ǹjẹ́ nítorí ẹ̀ lọ́dọ̀ wípé kẹ́yìn rajà fẹ́ tajà ní tó kò sí ẹ̀ṣẹ̀ níbi látàkà asam ẹ̀ má ti ìlú pé bá lọ́dọ̀ ẹ ti dẹ́ṣẹ̀ pípẹ́ ẹ̀yìn àti àwọn kékeré àwọn ẹlẹ́bọ ẹ ti jọ ń darapọ̀ náà ọjà kan náà ọlọ́wọ́ bá nílé ìfà àlékún jóná fún àǹtàkàwó fọ́nìlá ní ọ̀nà pípò ẹ ò ní ẹ̀ṣẹ̀ wípé ẹ̀ ń wá nínú ọlọ́ọ̀lọ́run ọba ẹ̀rù lọ pátákárá ẹgbẹ́ ọjà ń lọ sílẹ̀ lọ́ta àwọn kẹtẹ bá ní ẹlọ́ra ọjọ́ kékeré ìwọ̀n ò túmọ̀ sí pé ẹ̀rọ bá wọn ṣe pátákà. so ilé àwọn àbá ni wọ́n fi sọ pé àwọn ìkẹta àkọ́ níbi ìka ìwé pé mọ̀wá jẹ́ olùmọ̀ áàtì. àwọn ààyè táwọn èèyàn fi ń ṣẹlẹ̀ bákan náà àfọ̀hán lè sọ àwọn ibi táwọn tí wọ́n ti ṣe àwọn nǹkan tó bẹ́ẹ̀ mú lára tó gbà ètò ìtàn àti tó hàn ìyẹn ò ní tí ẹ̀kọ́ tí ó ta kòtò náà wá ń lọ. so ìyẹn sọ fún wa pé kò ń ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀ ọdún bá ń lọ́jà àkọsọ̀ láwọn kékeré náà ẹlòmíì lè máa ṣe àwọn nǹkan ní ìgbọ́yé lápẹ̀kú ọlọ́mọba subhanahu wa ta'ala. قل وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آية الله يكفر بها ويستعذر بها فلا تقعدوا معه حتى يقولوا في أبيهم غير إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الله ظني أن تستقال اثنين من نوتره tó o bá gbọ́ ibi tí àwọn èèyàn ti ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba ààrẹ ọlọ́run ọba tó ṣe kó wọ́n ń ṣe kékeré pẹ̀lú ẹ àmọ́ tí wọ́n ṣe yẹyẹ ìfẹ́ ọ̀rọ̀ òkú pẹ̀lú wọn títí tí wọ́n yẹ mú nǹkan ní ìṣe tẹ bá ṣòkú pẹ̀lú wọn ẹ̀yìn náà ti dára wọn ìwà mùnáàtì kílẹ̀ mùnáàtì yá àti kékeré kan gbogbo wọn ọlọ́wọ́ ọba lọ́wọ́ gbà wọn sínú ọjà ànámọ̀ tabawo ayọ̀ wọn àfihàn ààrin wípé ó sì fi àyè lẹ̀ wípé àtàyà owó ti àdìyí sí wọ̀nyí àyàfi tó bá ṣe wípé wọ́n mú nǹkan ní ìsọ̀ tó yàtọ̀ sí nǹkan tó pàdé bọ́lá ọ̀dọ̀ sùpánù ọ̀dà náà sọ̀rọ̀ lè wá sí gbọ́yé oúnjẹ ẹni pé àti ọ̀gbọ́dọ̀ báwọn kèfèrí ṣe rárá àbí àwọn tí wọ́n ti ẹ̀gbọ́ ní bíbíà àgbọ́dọ̀ jòkó pẹ̀lú wọn rárá àbáwọn tí wọ́n ń ṣe lọ́wọ́ àgbọ́dọ̀ jòkó pẹ̀lú wọn rárá ọlọ́run subhanahu wa ta'ala ní àtẹ́ àmúdù ti àríkì wọ́yìí títún ìmú kàrí ṣe ó túmọ̀ sí pé tó bá ń ṣe ọlọ́run ìyẹn la gbọ́dọ̀ dùkú pẹ̀lú àbí wọ́n ń ṣe bíbí àmì àgbọ̀rọ̀ dùkú pẹ̀lú wọn àbí wọ́n ń ṣe nǹkan fúfú àgbọ̀rọ̀ dùkú pẹ̀lú wọn. ètò ọ̀la ni wọ́n sọ pé abẹ́jú òkú ti àrùn wọn tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ àbí wọ́n ń ṣe bíbí àmì àbí wọ́n ń ṣe nǹkan fúfú bóyá àwọn àgbẹ̀fẹ́ kẹ́kọ̀ọ́ fún wọn ṣùgbọ́n àpọ̀ fún wa kàn dákẹ́ àdẹ̀jòkó àwọn wo lóun tó tó yá wọn dùn wọn wá lè fi bẹ́ẹ̀ eléyìí tí ó sọ wá ní ẹlẹ́ṣẹ̀ torí pé bíi ń ṣe lọ́run ní àsìkò tó ń ṣe lọ́run yẹn bóyá bíbíà ni wọ́n ń ṣe bóyá kúfùrù ni wọ́n ń ṣe àbí iṣẹ́ ẹ̀sìn kan náà ń ṣe ètò ẹ̀ka ṣe ni ká ti ń bẹ́ẹ̀ ìjọ ẹ̀ka ṣe òun ni ká dìde kúrò ń bẹ hátà ìyàmóoru bí àrífin gbẹ̀yìn àfi tán máa mú nǹkan míì sọ lókù ṣùgbọ́n wọn mú nǹkan míì sọ káàkiri aláìsí nǹkan ṣe ń bẹ tá a lè níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala gbàtí ọlọ́run ọba ní wọ̀kọ̀ tí náà alaykum fi kitab òun ti sọ kalẹ̀ fún inú tíra àwọn àfẹ́sí ní àyà tọ́lọ́run ọba ń rí fẹ́ẹ̀sì òun ní àyà suratul an'am tọ́lọ́run ọba ń sọ fún àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam kíkọ́ wà ìdára àìsàn bẹ̀rẹ̀ náà yàgbó gbóná sí àyà tí náà bá àrùn tó bá ráwọn tí wọ́n ṣe tó òfin àwọn ọba àwọn tó ń sọ̀tọ̀ tó sọ àwọn ọba àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tó ọ̀rọ̀ àwọn ọba wá àrígbà àmì kúrò lọ́dọ̀ wọn a ti wẹ̀ àti tí wọ́n bá mú nǹkan ní ìsọ̀lókù just like náà الكتاب أن إذا سميتم آية الله يقر بها استأذوا بها فلا تقعدوا معهم فلا تقعدوا معهم حتى يقولوا بها بإذن الله إنكم إذا مثلهم سلام سبحانه وتعالى وإذا رأيت الذين يقولون في آياتنا سيري أنا بطارا وتشويكم wọ́n ń kó wọnú ara wọn náà wọn bá tán sọ̀sọ̀ kúsọ ń pa rẹ̀ tí wọ́n fi ń ṣe wọ̀yẹ́ tán tó ń jókòó ọlọ́wọ́ bá tún ara wọn tà ara ní fáárù àdúgbò kúrò lọ́dọ̀ wọn àtẹ́ àkúrú bí ọdún ti ń gbẹ̀yìn ìgbà tó lè jòkó pẹ̀lú wọn padà òun tó bá ní nǹkan ẹ̀mí sọ ọlọ́wọ́ wá ní wọ ìmọ̀ ìlú ti ẹni وإما ينفينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين ìgbà ní ìṣẹ̀tàn lè dìbò gbàgbé jẹ́ níjọ mìíràn ó ti gbàgbé púpọ̀ ẹ̀kọ́ òjòkó pẹ̀lú wọn níbi tí wọ́n lé ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba ṣàwẹ́wà àbíjọ́bí sọ̀tọ́ tó sọ ń òfin ọlọ́wọ́ ọba àbíjọ́bí sọ ń pàtó sọ ọlọ́wọ́ ọba tó bá rántí o gbọ́dọ̀ jòkó pẹ̀lú àwọn alábùsí o gbọ́dọ̀ jòkó pẹ̀lú àwọn alábùsí sọlọ́wọ́ tó kàánà wọ́ta alẹ́rú wọ́n máa alẹ́rú lórí ní àtàkó náà ní ìfáàrí rẹ̀ ní ìṣọ́ yìí àwọn tó páyà ọlọ́run ọba òfin tó kàn wọ́n pẹ̀lú ìṣirò àwọn ọ̀yẹ́ àwọn tó ń ṣe tó ń ṣe tí ò kọ́ lọ́pọ̀ tí kẹ́sìn ọlọ́run àwọn ẹni wọ́n ní ìṣirò iṣẹ́ wọn. ولكن ذكر لعلهم يتقون شما هذا شواس دعاء موسى دور الله سبحانه وتعالى so eléyìí sọ fún wa nípa wípé ibi tó bá ní ṣe tó pàtó sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àti ń jókòó pẹ̀lú wọn àti kó ṣe pé a níṣẹ́ kẹta afẹ́ ṣe ń bẹ́ afẹ́kọ̀ rẹ̀ tí wọ́n ṣùgbọ́n kí ní kán òkú nǹkan jòkó lásán àwọn òfẹ́ ṣe àwọn èèyàn wọ́n lè ṣe tí ó bọ́ sí ní èèyàn náà ní pinnu ẹ̀ṣẹ̀ wọn gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣiṣọ́ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lọ́yẹ pé èèyàn jòkó nítorí pé ẹ̀fẹ́ kọ̀ rẹ̀ ti àwọn nǹkan tó ń ṣe kò síbi tó wù lè fi ṣe wá àti tí ó bá ti dìde tí ó bá ti rí correction ṣe tó ló jẹ́ pé ọlọ́run ọba ń sọ fún àwọn olùgbàgbọ́ òdodo nípa wípé ọjà otai àbí ọjà alimajanna àbí ọjà dolmajani ẹ lè wọ ẹ lọ sáàjẹ ẹrajà ń bẹ kò tẹ́ṣẹ̀ ìpẹ̀yìn ṣe kátàkárà ṣùgbọ́n náà wá ń ṣe tí ò bá bá tọ́ lọ́wọ́ ọba mu ìyẹn bí ọmọ ìjọ ènìyàn bọ̀dé ẹ̀ bá lóun fẹ́ ṣe wá àtúnú àwọn ọjà yẹn láti mọ pàṣẹ ìsìn wọn eléyìí nǹkan tó dáa iṣẹ́ olóore iṣẹ́ àníbọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam òun lélẹ́ sallallahu alayhi wa sallam yóò gbé wá àti lọ ní ọjà tí ó máa lọ ṣe wá àti wọn ìpàkì àwọn àyè máa ń kójọ sí gbẹngbẹrẹ tọ́mọláwọn ń ṣe bí ọdún tàbá wọn ṣe fi ànábì sallallahu alaihi wa sallam yóò wọ ọ̀dọ̀ lọ láti lọ ṣe wá àtìkù wọn yóò wọ ọ̀dọ̀ lọ láti lọ ṣe wá àtìkù wọn so iṣẹ́ ńlá lélẹ́ iṣẹ́ àwọn ànábì ọlọ́mọ báyìí so lóbi jẹ́ pé àṣùgbọ́yé táwọn ọmọ ìyá míì tí wọ́n ní òun ni pé káwọ wípé àwọn táwọn pẹ́ẹ́dẹ́ kan ṣe àǹfààní àwọn bíi léde mẹ́wàá kan táwọn kóra wọn káàkiri táwọn ọmọ bíi báyìí àbí fífì àbí fífì ó ní àwa tàbíyún ilé àwa alùsùnà ilé tó wá ṣe wípé ẹ̀yin tí ó ti táàbù tẹ́ ń kóra yín káàkiri nìkan lọ́wọ́ ń dá pẹ́pẹ́ mọ̀nà láwùjọ ọlọ́run subhanahu wa ta'ala kò ní rán ànábùwà Muhammad sallallahu alaihi wasallam kó wá ní gbogbo lọ ṣe wá àti nínú ọjà kó máa ṣe wá àti sàlámù yóò bá ọmọ lórí òun àti ìyàwó ìyàwó rẹ̀ Khadija radiyallahu tí ó jẹ́ ẹni tó wà pẹ̀lú ẹ̀ àbọ̀rẹ̀ rẹ̀ àbúgbà tó rọ́jọ́ láàrin ṣùgbọ́n Nábì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ wá àti pẹ̀lú ó wá jáde síta ó ń sọ òdodo fún àwọn èèyàn tó ń sọ fún wa ìgbéni ẹ máa sọ la ilaha ẹ máa sọ la ilaha illallah. Dẹ́gbẹ́sọ̀ nínú ìtàn alìmáàmù Bukhari àrẹ́rẹ́ kàtùlá àtàwọn ní ṣòwọ́ta wá alìmáàmù Bukhari Bukhari ti tẹ̀lé bákanáà àgbéyàkú so àtàwọn ní ọgbà wá ìkájọ́ àwọn tí wọ́n jẹ́ ẹbí àmọ́lẹ́wà Muhammad sallallahu alaihi wa sallam قل رأيت رسول الله صلى الله عليه وسلم في الجاهلية في السوق ذي المجال أثمر يا نبي محمد صلى الله عليه وسلم ní jàìlíyà tàbí pàtàkì òbí ìgbà ìsìláàmù òun rí ànábì ní ọjà rímàjáàrí wàwọ àyàkó tánàbì ń sọ wípé wá ẹyẹ èèyàn قولوا لا إله إلا الله تفلحون أسأل الله إله إلا الله تفلحون تبصر أجل النبي صلى الله عليه وسلم لا إله إلا الله تفلحون هم ونوجل أجا ذو المجال olùṣèwádìí fún àwọn ènìyàn ó ń tó wọn lọ sí ibi wọ́n mọ̀ pé ọlọ́run ọba ló dáhùn ìṣàhádà kò kòrán ọlọ́run ọba sọ fún wọn ní alkòrán wọ̀lá ń fa dáhùn máa ń fara pa láàkúrú náà wà kí ẹni ńlá bí ìlọ pé ta ló dáhùn wọn ní aláwọ̀ wọ́lá ń dáhùn máa ń fara pa sáhùn wọn ní wọ̀lá وسخر شجر القمر لا يكون الله تبادر بقالوا دا سما تلك oòrùn tó ní ààtò àti òṣùpá ta ló dá wọn ta wọn lórí bá àwọn kèfèrí má tó ní Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn ẹ̀rí tó ń pèlè ìwòsàn ṣùgbọ́n ní kí ni pọ́blẹ́mù wọn pọ́blẹ́mù wọn ọlọ́run ọba sọ fún wọn ọlọ́run ọba ní innahum kanu idha qila lahum la ilaha illallah sábà sọ fún un pé láàrin ìlà kò yẹ sẹ́kì ní iṣẹ́ àkọ́kọ́ rẹ̀ sábà sọ pé kí ni láàrin ìlà ìlọ́mọ́ yẹ sẹ́kì wọ́n á ṣe kọ́kọ́ tí yẹn kan ẹgbẹ́ gbólóhùn la ilaha illallah wọ́yá kúrú ó máa sọ wípé àìnà látàrí fún àríhàdínà ẹmọ wo tí ẹni ń sọ fún wa káàkiri àwọn òòṣà wa lẹ ìṣá ẹrù mẹjùlẹ ká máa tẹ̀lé akọrin akọrin kan ànábìkọ láàbọn náà pè ní akọrin látara pé kí ó ń ka kùránì fún ọ ó dẹ̀ ta pẹ̀lú ohun wọ́n á tún pè ní kí ni mẹjùlẹ wọ́n á pè ní wèrè tó láàyè lọ́la ìrìn wọn fẹ́ gbọ́ ṣùgbọ́n gbà pé kí àlọ́ àwa wọ́lá ìfà àìsà man khalaqahum wọ́lá ìfà àìsà man khalaqa as-samawati wal-arda وسخر الشمس والقمر يعبدون الله ولا يسرقون من خلقهم يعبدون الله وعن الله ثم هو لا إله kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ káwọn ṣèjọ́sìn fún torí pé gbólóhùn ìlàhùn ìtumọ̀ rẹ̀ ní ma àbúrò ẹni tá ń ṣèjọ́sìn fún láàrínláà hapun òsẹ́ni tá ń kàánú ìdá àti láàrídà ìdàgbà sábà sọ fún pé láàrídà ìdàgbà yẹ́sẹ̀kùrù fún ọ̀lọ́gbọ́n Allah wọn ma Allah kó ló dá wọn ló ṣe jẹ ọmọ fáwọn kẹkẹ mara wọn ṣùgbọ́n láàrídà ìdàgbà kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ káṣí jọ́sìn fún àyàfi Allah táwa fi gbogbo àwọn áríà wa wa tó pọ̀ yìí bìṣọ́nù orúkọ ìṣòro a máa tẹ̀lé ọ̀rọ̀ akọni ẹ̀wùjẹ kan so eléyìí ṣe o lẹ́nu tọ́bi pánàlú wa Muhammad sallallahu alaihi wasallam ló wọ́n pè é lákọni tó wá sí ń ka tó ń gbóhùn sí wá sí wọ́n ń gbóhùn sí wọ́n wá ń pè é ní tó lè jẹ́ pé àpá wáyé tó wo pé àwọn èèyàn wọn ní gbó wọn ní sọ̀sọ̀ tó sọ ń pa àwọn kò tí ìrẹ́lú àti ṣùwá olórí àwọn àti ànágbà Muhammad sallallahu alaihi wasallam wọn lè borí pé wéèrè wọn lè rí wéèrè so níbi àdìsí àfihàn àbí pọ́ọ̀lì yìí tí a ní alìmọ̀ Bukhari bá wà ní Paris bákan náà àdéhàtì So only Rasul Rasulullah sallallahu alayhi wa sallam pé jàìlíyà múra nàbí nígbà jàìlíyà bàtàwọn èyí gba Islam ti sọ Dhulmajan ní ọjà Dhulmajan wàwá yakú tó ń sọ ìgbéyà ìwà náà ẹ̀yìn yakúrú eh, la ilaha illallah ẹ̀sọ̀ eh, la ilaha illallah. Àwọn bèbèrè sọ́ńtà kúló ìlà ìlà ìlàlá wọ́n mọ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sẹ́lẹ̀ tí kò ń pẹ̀lẹ̀ mùsùlùmí lónìí tí ó mọ̀ túnmọ̀ lá ìlàhà ìlàlá kó rẹ̀ lórí olóhùn ti fa 5000 kó ń tó kúrò ní láàárọ̀ yìí 5000 ló ti ṣe ṣùgbọ́n yóò 5000 yẹn òun náà ni ó tún máa tó ṣe máa pàlùjọ ní yóò pe rọ́kọ̀ yá ni yóò pe dáńdà yá ni bọ́tà wọn ti torí mọ́ta gbọ́ yé ti pé tó o òun wá sọ fún pé ká má sọ ọ mọ́ láàrín máa sọ Allah nìkan máa képe wọn á ní wéèrè ẹwọ́n dá ìlànà wọn bàbá wa ó ti yẹ kúrò bẹ́ẹ̀ ó ń gbọ́ bàbá wa wọ́n tó ní títí Muhammad ẹ̀tọ́ láìlẹ̀ ìlọ́lá tó fi hàn ẹ̀rọ aṣọ ẹ̀gbẹ́ wọn náà kúkú sẹ́mi rúnà àlejò àwọn èèyàn kójọ ráńdì ànábì sọ̀rọ̀ láàbẹ̀lẹ̀ àwọn náà náà tabarí nìkan tó ń sọ nǹkan tó sóńjì láàrin wa àwọn yóò pèrè lórí àwọn tó ṣe kí wọ́n ní òòṣà bí tí wọ́n máa ti tù nínú kàábà ni wọ́n gbé nínú kàábà èèyàn kan wá dìde láàrin wọn lẹ́nu yẹn jẹ́ ọ̀dọ́ tó ṣe pé wọ́n bá ní kan wọ ọjọ́ orí rẹ̀ kò tí ì di forty years old lọ àwọn bàbá fifty seventy àwọn atọ́jọ́ bíi bọ̀dá fún gbogbo wọn bẹ òun wá dìde ó wá ń sọ wípé ká má tó ń tán kéèyàn má tó ń bá lọ tó má náà

sọ àwọn èèyàn kó lọ sọ́dọ̀ àníbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam sókúra bẹ́ẹ̀ ló ń gbélé òun tó lẹ́bí lọ ṣe wá àtúbá rẹ̀ nínú ọjà so àtúbẹ̀ àwọn tí ó gbà máa ti gbà àwọn tí ó gbùgbù àwọn tí ó sọ ẹni tó lòun náà fẹ́ ṣe wá àtúpáwò èèyàn yóò wọ àárín àwọn èèyàn tó ṣe wí pé ètò tó dání kò bá ti wọn ìyẹn yóò fi ṣe kí ni yóò fi ré èèyàn pè síbi tó ń mú dání. àwọn kan láwọn ti gba ìfúláàmù ìfúláàmù tí wọ́n ń ṣe islam tó tó ní bíbí àdúgbò ni bíbí oríṣiríṣi ló pọ̀ nínú islam tó láwọn ṣe bóò la ṣe fẹ́ mú wọn kúrò nínú bíbí àwọn tá a bá ka kéde sí wọn a tún mọ wọn náà láti pàkíyèsí wọn ṣùgbọ́n wa ní àmọ́ nǹkan ṣe. ẹni tó ń ṣe wá àti òun ló máa mọ tí òun ṣe nípa wípé àwọn tí mo fẹ́ súnmọ́ yìí ò ní bá súnmọ́ wọn ní ìgbọ́rọ̀ tí ó dodo tí mo gbé dánilẹ̀ torí ọlọ́run bá sọ fún ẹgbẹ́ wa Muhammad sallallahu alaihi wa sallam wájú láwùjọ ìdílé pẹ̀lú ìwé nítorí wọn òun ni kó ṣe kó compromise káwọn náà كلمة تمالي تكيب كاجو يوسوا يا الله بان ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم آه ها يهود اتي نصارى ما لي يونسي ابيكو شي انتنشي ولولا ان ثبتناك لقد كدت تركب اليه شيئا قليلا ذل عدتناك بئس الحياة وبئس الممات ọlọ́run tó máa ń ṣe pé akẹ́kọ̀ọ́ ilẹ̀ níta gbogbo ẹ lọ́wọ́ àwọn ọlọ́run ọba ní kó dúró lórí rẹ̀ ìjọba ènìyàn bẹ́ẹ̀ ṣe ẹ́ tán tó fẹ́ kú sọ́dọ̀ wọn díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn àyà tó tọ́ka sí eré ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ọlọ́run àti gbé ẹ lórí ìlànà ìlànà ẹni ó tẹ̀lé wọlá tẹ̀lé àwọn alẹ́dínà láàrínlẹ́mú má tẹ̀lé ìfẹ̀mú àwọn èèyàn tí wọ́n mọ̀ sáró fáwọn mọ̀ iná ńlá yóò gún ọ̀hánkà nínú ọlọ́run ṣe ìkà wọn àlè وإن الظالمين بعضهم أولياء بعض àwọn alábòsí mọ̀ fúnra lọ́wọ́ lọ́la wọlé mọ̀tẹ́kì ọlọ́wọ́ ọba Ọla ọ̀rẹ́ àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ ọba òun ọba ọ̀gá ọba wọ́n ti so ẹni bẹ́ẹ̀ ṣe ló ṣùgbọ́n tí ó ti ṣe wá àti yóò wà ní àwọn ènìyàn tí wọ́n ń ṣèbàjẹ́ lọ náà ló ṣe fi yóò fi rí wọn mú kúrò ní ìbàjẹ́ sínú ìtòkà yóò fi rí wọn mú kúrò níbi ẹ̀ṣẹ̀ bọ́sí ní tí ó fi ń ṣẹ̀ṣẹ̀ níbi ìtẹ̀láṣẹ ọlọ́run yóò fi rí wọn mú kúrò ní bídíà bọ́sí ní súnà ṣùgbọ́n wọn kú rẹ̀ ó gbọ́dọ̀ wà tì sí ẹ̀ ó gbọ́dọ̀ wà tì sí ẹ̀ tó lẹ̀ bí ó ti òfin ọlọ́run ọba tí o bá rí wọn pa kúrò bí nǹkan ṣe at least owó ojú kí owó ojú àìní wọn ò bá wọn ṣe tọ́lọ́n bá dẹ̀ ti kó ní wọn pa kúrò bí bíbíà àbí bí iṣẹ́ ẹ̀sẹ̀ àbí bí kúkú tán ṣe alhamdulillah achievement ńlá ni fún ṣùgbọ́n kò ní wọn pa kúrò tó wọn ò bá ti gbára pọ̀ mọ́ wọn kò sí problem bẹ́ẹ̀ sòkó ń lọ ìrìn wọn ìyẹn ni lọ́ọ̀tì ìyẹn ló ń mú ṣùgbọ́n tí ò bá ti jọ́ ìlú wọn tó àwọn ànábì ọlọ́wọ́ ọba bí wọ́n ṣe gbogbo ìgbà ayé náà lẹ́yìn tó bá wọn sọ̀hábà tó wá ní láàyè àríwí ó ní bàdà àti ìsìláàmù wà rí ìbàdàn ìsìláàmù bẹ̀rẹ̀ ní ẹ̀sìn tó ṣe é jù láàrin àwọn èèyàn وسيعود غريبا كما بدا تبع الشياب أتكنبه ومتابع إسلام تكبه وجبله له إنسان شيء èyí náà mo bó ṣe bẹ̀rẹ̀ ó sì máa padà di nǹkan àjòjì táwọn èèyàn ó fáìndì ẹ̀jọ́jì ó mọ̀ sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn ń gbà ní ìwọ́n mọ̀ ogun kí ló ń sọ yìí àdẹ́bí wa ní fọ̀tíbà lélùkọ̀rọ̀bá ìròyìn fún àwọn tí wọ́n bá rí ní àjèjì ńlẹ̀ táwọn ọmọ olùgbé eléyìí wọ́n lè ní alákatá títí eléyìí lọ. ṣùgbọ́n wọn lọ́nà tó ń tó ń ṣe ó ní tó ń tó ń ṣe ọ̀kẹ́ ara kí lọ́lọ́run bá sọ sílẹ̀ lẹ́nu sọ ìtọ́lọ́run sọ tánà lù sọ táwọn ìbùsọ̀ àdúrà lówó rẹ̀ tó wá jẹ́ pé nǹkan tó ń ṣe nìyẹn tọ́nímá algorithmi mọ́ndàlá àjòjì lòun nǹkan ìlú ní kó torí pé àmẹ́bí ní fọ̀tún tàbí ìgbọ̀rọ̀bá ṣòkò gbọ́dọ̀ máa wo pé kò wọ́n fẹ́ tẹ̀ láwọn èèyàn bí tí wọ́n lọ ṣùgbọ́n at the tàbí nípa àtàlè ní ìlàpá lára àwọn èèyàn á dára fún wọn ni á pè wọn ni á bára dá wọn ìwọ̀sí ní tí ó bá wa ní. Sanabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó fi ní al-mu'minu alladhi yukhalifu an-nas wa yaqdiru ala adhawih خير من المؤمن الذي لا يخالف الناس ولا يسير على عذاب òmìnir tó máa ń bá yìnyín ó máa ń bá wọn ṣe ó ń sún máa wọn yìnyín ó dẹ̀ ní bàbá ti kàn ó ń lè pàwọ̀ sí wọn bára pẹ̀lú òun fẹ́ ṣe dáwà ó ń sáfún sọmọ àbúrò tánà ń bú yóò bá ń ṣe tó ṣe dáwà tánà ń bú yóò bá ṣe tó gbọ́dọ̀ tó dáwà ṣùgbọ́n tí wọ́n bá rí sẹ́yìn ò ní ìlàpá lára àwọn èèyàn wọ́n ti fẹ́ ba tèèyàn jẹ́ ni ẹ̀rù situation bẹ́ẹ̀ ni a ṣe fún èèyàn ní kéèyàn tí mo fi wọ́n ọ̀ràn èèyàn ní kéèyàn tí mo fi wọ́n torí pé kí o ò ìlàpá dáadáa ṣùgbọ́n ìwò lápá lára àwọn ọlọ́bẹ̀ máa lápá lára rẹ pẹ̀lú àwọn pàṣẹ tọ́lẹ́lá ní ṣẹlẹ̀ láti máa lo àyà ìgbégi fàlà àtẹkọ̀ọ́ ló máa rí fọlá àtẹkọ̀ọ́ ló máa rí wọ́n ti kó pẹ̀lú àtẹ àkúrú bí wàá rí ní ìgbà yìí. وإذا رأيت الذين يقولون في آياتنا فأعرض عنهم حتى يقولوا بأرضهم غيري وإما يسيانك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين عمل وعيال تلو يكون ọ̀rọ̀ ẹ̀sìn ìtàní láti gbọ́ ilé òkìkí òṣèlú kákan mú tó wà nínú àìkọ̀rán tí ó wà sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ láàtọ̀nà lómi àárín àjọkòtò níbi díà àti níjòkòtò tó o bá yòkòtò ní bíbí báwo ló gba bíbí àrẹ lọ́wọ́ rẹ̀ à ń yòkòtò ẹlẹ́ṣẹ̀ tó o bá yòkòtò ẹlẹ́ṣẹ̀ bó o ló ṣe fẹ́ gba ẹ̀ṣẹ̀ rẹ̀ kúrò lọ́wọ́ ẹ̀ à ń yòkòtò kékeré tó o bá yòkòtò bó o ló fẹ́ gba kúfúrú rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá láti ń jòkòtò ní bíbíà òní bíbíà tó ṣe wípé ààrí kọ̀rẹ́tì tó ṣe pé ó jẹ́ pé òun gan fún rẹ̀ ní wọ́n náà tó ń fẹ́ fi mú wa bẹ́ẹ̀ ni à ń jókòó sí ojú bíbí abẹ́ ẹlẹ́sìn tó ṣe pé ọ̀nà bá a ṣe kún un lọ́wọ́ bá a darapọ̀ mọ́ bí ẹ̀ṣẹ̀ tí ó ń ṣe ló ń wá òun ṣe táwọn àjò ní influence ló jẹ́ bẹ́ẹ̀ ni à ń jókòó ti irú ẹlẹ́ṣẹ̀ rẹ̀ kèfè ní tó ṣe pé ó mọ̀ wa lọ síbi ká ṣe kèfè ní wọ́n bá ti táwọn alamá ní influence àwọn alamá ní pàṣẹ lórí ẹ̀ dáwọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run wa ni dáwọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run wa ni sọ anábì sọ̀rọ̀ bá fẹ́ kò jòkó sínú yàrá rẹ̀ kó wọn àti Khadija radiyallahu anha káwájọ máa bẹ́ẹ̀nu yàrá pẹ̀lú bẹ́ẹ̀nàbù káwá bẹ́ẹ̀nu yàrá káwọn èèyàn máa bá wọn kálọ̀ wọn gba ìsìlámù wọn gba ìsìlámù ó jáde lọ báwọn èèyàn tí wọ́n ń ṣe lókùlù kan ṣe lókùlù ó wá ń sọ fún wọn kò wú láàrin ìlọ́lá kò fi hàn wọ́n ẹ jèrè ó lọ káàkiri ẹ bó ṣe lọ bílmẹjáàz òun ló lọ àlùmọjáàmù òun ló lọ ìkáàz àwọn ìjòkó tó má ti gbà tí àwọn èèyàn tí ọba láwọn fi ń ṣe áàjì torí pé àwọn mọ́kà bìfọ́ kótó ní wípé ọlọ́mọba subhanahu wa ta'ala tó wá pa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa tó pa aláṣẹ ètò kó ṣe hajj ìyẹn ní ọdún kẹwàá sí ọdún kẹwàá àwọn bèbè ní mọ́ta máa ń ṣe hajj tó gbé àṣẹkù bọ àwọn nǹkan tí ànábì Ibrahim alayhi salatu wa salam tó ṣe tó wọn á kó jọ sí gbogbo àwọn bíbí náà tẹ̀sán mara wọn yẹn wọn á lọ sí mọ́tà nípa tó ṣùgbọ́n wọ́n bá ti dé múzẹ̀ nípa ibi táwọn orúkọ àbúṣe ni àwọn ìgbèrú mọ́ta wọ́n á ní àwọn ní tọ́sù làwọn tàbí sọ ọmọ haram làwọn ọmọ ilẹ̀ mímọ́ àwọn ò gbọ́dọ̀ kúrò níbẹ̀ àwọn kèfèrí yòókù àwọn máa lọ àràfà ṣùgbọ́n àwọn ìjọba mọ́ta ni òní kúrò ní múzẹ̀ nípa sọ̀gbàtọ́lọ́ máa wá pa ní sọ láàrín láṣẹ ikú kí wọ́n máa ṣe áàdì ó wá ní sọ́mọ lọ sí àràfà náà àtàrà mọ́kà àtẹni tí ó ṣe gbogbo ní ẹmọ lọ sí àràfà ó tún wá fi àràfà ṣe orígun áàtì tó lórí jùlọ mọ́kìlá mẹ́lò gbé eléyìí òun ni bí a ń sọ láàbá ni ó ti jọ opportunity kójọ wọn ní ìná ní kinní kan yóò tún lọ ṣe bá fún ẹgbẹ́ ìlú opportunity làwọn lárúbáwá nàìjíríà táwọn wá ibẹ̀ làwọn ti wá ní sọ̀lá àtàkùn ṣùdáwà táwọn ìtàn gba ìlú àmì tiwọn àwọn ẹ̀rọ padà sílùú wọn sọlọ jíṣẹ́ mọ́ra ìyókù kojú pé àwọn sọlá sọlá mọ́ ara àwọn ìtàn tó kàn lọ fún wọn lẹ́yìn kánú sọlá tó tó wà lọ fún àwọn lẹ́tà sókè afẹ́lẹ́gbẹ̀lẹ́ òdodo kò sí bá a ṣe fẹ́ páàsì mẹ́sẹ́ẹ̀jì òdodo tá a gbé dání tàbí ìbọ́lọ́lọ́ kẹta tó bá ní ẹgbẹ́ páàkì ẹ̀ àwọn tí wọ́n ní kókó àti tá a gbé dání bó ṣe ká dé ní bó ṣe ká dé bá ní ṣe lọ́nà fún àwọn tó ṣe pé wọ́n ń ṣe lọ́nà tí ò bá ti di sónà àwọn tó láwọn ṣe ìsìláàmù ṣùgbọ́n ìsìláàmù ìtẹ́ ń ṣe bí ṣèǹtọ́ọ̀nù ṣe fi sí ọpọlọ òun náà ṣe ń ṣe ìsìláàmù làwọn náà ń ṣe náà láwọn ń ṣe kò sí bá a ṣe fẹ́ pé àkíyèsí wọn tí súnà tí ó jẹ́ kẹta aláàgbélẹ́wọ́ jùlọ bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń tẹ́rù sínú tẹ́ẹ̀ṣẹ̀ bí wọ́n pẹ̀lú àwọn mùsùlùmí ni àbí wọ́n ṣe kò fún mi àwọn nǹkan tó wọn bá ní òdà fáìlì ní òdà àmùtí ni à ń ta tẹ́tẹ́ àmúṣe ìgbà à ń gbowó ìlé nǹkan kan mọ́ra wọn kò sí bá ṣe fẹ́ gba àwọn nǹkan lọ́wọ́ wọn àti ká súnmọ́ wọn ìmọ̀kálá àkèrè mẹ́lẹ́ àmọ̀ ṣe tó ń tán àmọ̀ ṣe ìsìláàmù àpá àtúbáṣe kò nànà àwọn anábì ọlọ́mọ lọ kò na àwọn anábì ọlọ́mọ lọ. so àwọn onídìdíà àwọn abẹ́kọ́tù bẹ́ẹ̀ gbogbo nǹkan náà ló ní stage stage boycott ni àwọn kan ṣe nìkan tó wá lọ́dọ̀ wọn. so onídíjà àtàn máa ń bọ ikọ́ lónídíjà tó ṣe pé dídíà rẹ̀ kò sí jẹ́ ẹ̀sọ́ lóde lórí tí ó kà fún lé lórí rẹ̀ ní tó ń fẹ́ kà fún lé lórí rẹ̀ in òun gan wá bí ó ṣe fún àwọn náà wọnú dídíà tí ó gbé dání so tí ìbárí ọ̀pá wọnú sún náà a ní ìgbọ́dọ̀ wá ṣe orí dúkẹ́ tó tẹ̀lé ọlọ́run èmi dídíà torí àwọn ìrìnàjò náà mọ ẹ̀kọ́ àti ìyá ṣùgbọ́n tó ṣe kó ń ṣe bíbíà tó ṣe tó ní tó mọ̀mọ́ ló ń ṣe tó bá rẹ̀ ṣe tí ó fi tó jẹ́ tún náà mọ̀ ẹ́ yóò fi wọ́lẹ̀ ṣàmú bẹ ẹ̀kọ́ àti ìwé èèyàn bẹ́ẹ̀ à ń bẹ ẹ̀kọ́ àti ìwé èèyàn bẹ́ẹ̀ tabalà bẹ ẹ̀kọ́ àti ìwé èèyàn bẹ́ẹ̀ ni tàbó olóṣìṣẹ́ mọ̀ sún náà tó lè jẹ́ pé àwọn kẹrin ìgbẹ́ tó ń lọ láwùjọ ara wọn tó láì sí tí ó máa sọ ẹ ìgbàgbọ́gbọ́dọ̀ ní bíà má ṣe kiri kẹsẹ̀ kàmọ́ra wọn àìní kan ṣe àìní kan ṣe tí wọn bá ní kan ṣe ìwọ ló mọ rẹ o lè dúró lórí tó dúró lórí ìjọba lè fi ní tókè àwọn ilé ìfowópamọ́ àjòkó pẹ̀lú wọn àwọn náà láwọn èdè kankan tó wọ́n fẹ́ pa ẹwọnú ibi kan gbé láti bẹ́ẹ̀ nínú situation bẹ́ẹ̀ òun ni lọ ṣe dé òun ni lọ sọ́dọ̀ wọn ṣùgbọ́n wọ́n kò kà wọ́n tí wọ́n rí pé àwọn eléyìí ohun wọn àti òdodo ṣùgbọ́n wọn àmọ́ ẹni á súnmọ́ wọn láti lè fi kọ́ wọn ní ẹ̀kọ́ láti lè fi ṣàlàyé òdodo fún wọn ṣùgbọ́n ká láti ẹ̀kọ́ tí wọn sọ eléyìí kò kí ń ṣe ìlànà àwọn ànábì ọlọ́wọ́n ọba àwọn ànábì ọlọ́wọ́n ọba wọ́n lọ sí àwọn ọjà wọ́n lọ sí àwọn ìkójọ láti fi àwọn èèyàn sínú òṣòyìn náà sheikh abdulaziz bin baz alayhi rahmatullah alára nǹkan tí ó lè mú fatawa wọn bẹ ṣẹlẹ máa ń invite àfáàṣù náà sáyẹn invite ẹ sí irú ìjókòó ní bóyá nàbí àwọn kálá ń celebrate bóyá nàbí wọn wá invite sóde lọ wọn tó wá ti pé yóò lọ sí òdòdó lọ ó lè lọ ìgbà tó wá nílò tó bá ṣọlọ ẹ fún ọ pé mọ́lù ti ṣiṣẹ́ báyìí báyìí báyìí wọn ní kó mọ́ sọ̀rọ̀ ó lẹ́nu ó sọ̀rọ̀ títí bó ṣe ìrìnkè rẹ̀ ló fi yóò pọ̀ wọ́n bá di pé wọ́n fẹ́ kó wá já mọ́lá àwọn bẹ̀ òun náà lọ síbẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú tánṣe tí ò dẹ́sùn kò tí ẹ̀ mẹ́nu bà rárá so ó ti kó síbi ara ètò ọ̀pọ̀ náà zọra àlékún tó ṣe bá àṣìgbà kọ̀mẹ́ ètò ara ti la èyí fọ́rọ̀ bí wọ́n ń sá àdáwò bí wọ́n fẹ́lá àtẹ́kọ̀ọ́ máa hàbù حتى يقول في علي بن زيد إن بوذا مثله إن الله جعل المنافقين والكافرين في جهنم جميعا قل كل معايا toríko ìjókòó rẹ sọlá àwọn tó ń ṣe tí ò bá tọrọ wọn bá wọn tó dẹ̀ lè kọ̀rẹ́tì ó lè yára tí ó sọ pé nǹkan ìwé ò kọ̀rẹ́tì ìjókòó rẹ ní kò wúlò ìjókòó rẹ ní ìjókòó ẹ̀ṣẹ̀ ní ẹ̀rìn ìpẹ́ kí wọ́n ń tèmi ò ààrùn wọ́n ti ní bí ẹrù ó ti dúró fún wàhálà wọn ju ọlọ́run bá ti pàánù wọn dáadáa ṣùgbọ́n bí wọ́n yẹ kó pé òó sọ̀rọ̀ ọ̀gbẹ́ yẹn òó lọ àpò ìtẹ́ ń ṣe ẹni tí ó gbòógbọ́ ní tó máa dẹrẹ ní tó bá di jọ́nù rẹ̀ ní ti ẹ̀rú ìjòkó bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n yẹn ni wọ́n ti tiẹ̀ sí ìyẹn ó lè fi sọ tó wà sọ ṣùgbọ́n ní ẹ̀rọ òfin ó lè fẹ́ di wàhálà wípé ó lè wọn lóòótọ́ tọ́ òun ṣòro náà wá àwọn náà wọ́n fẹ́ mú ẹni wọ́n fẹ́ lu ẹ̀ níbi bí àtàwọn náà gbéra sọ́ra tí wọ́n á lè fi ẹ́ promote ìfẹ́ gbéra sí à tí ò bá dá ní ìsáàbù lágbáyé òdúwálẹ̀ ṣéwù lágbáyé òdúwálẹ̀ tí ó bá ṣe pé kí wọ́n bẹ lórí ọ̀nà sàmáyé àwọn ohun tí ó kù sọnù látara pé èèyàn dúró sí ibi tí ò yẹ bẹ́ẹ̀ dúró ṣùgbọ́n bí tó ṣe pọ̀ ẹni tí ó kó yẹ láti lè fi ṣe ẹ̀rí pé ó da kí ẹ lọ́bẹ̀ yẹn ó mọ̀ pé kí ó lọ tako ẹ̀ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí ó dáa sọ àwọn sọ ẹ̀yìn ó pàtàkì ṣé kàlà bá ní àlọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtọ́nà àbá bí ìlọrin yìí pé ṣé kí àwọn oníbíbíà àwọn ẹlẹ́gbẹ́ kan wá pé yàn kí ìjòkó náà ní ẹlẹ́gbẹ́ kan rẹ̀ wọ́n lè yẹn lè lọ tó bá ti fún wọn ní ti kéwì wọn ní ti kéwì wọn ni ó sọ nǹkan tí o mọ̀ kó jó òdodo torí pé tó o bá sọ ohun tó jó òdodo yìí ó lè ta wọn lára kò lè pe ayé ìwọ̀n ní tiẹ̀ náà ṣùgbọ́n ẹ kókè àwọn ni wọ́n máa dictate fún ẹ̀ nǹkan báyìí ni kò sọ nǹkan báyìí ni wọ́n sọ nǹkan kan mọ́ra wọn wọ́n fẹ́ lu ẹ láti lè fi polówó ọjà wọ́n fẹ́ lu ẹ láti lè fi tòrò sọ́pọ̀ so a ní láti gbọ́ yé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí sókè látẹ́tò ń délé yìí oníkẹ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam alọ sí àwọn ọjà láti lọ ṣèwádìí láti fi àwọn èèyàn sínú àtọ̀gbé láti fi wọ́n sínú sọ́nà pẹ̀lú ìtakò ìlànà àwọn ahlu sunnati wal jama'a òun gẹ́gẹ́ òun ìlànà àwọn ahlu sunnati wal jama'a àti so alimami bukari alayhi rahmatullah so wọn mú wá wípé abdullahi bin abbas radiyallahu anhuma oníkanat ọkàn wàmájánà wàdùnmájánà وكان مجانا بالمجان وجاءت وارقا في الجاهلية أو وجدان ومننا شهادتي الله بارك بي أن محمد صلى الله عليه وسلم بجميع شيء فلما كان الإسلام ìgbà tí olùgbé ìsìláàmù wọnú ìlú tàbí olùgbé ọlọ́run bí anábíà muhammad sallallahu alayhi wa òṣìṣẹ́ ta afghan ìrìnà ti gbàrà ní ìlànà àwọn ìyàwó tó bí wá nǹkan ẹ̀ṣẹ̀ ní káwọn máa lọ sọ́gbà èdèmí ní ti táwọn ti dìbò tàbí ìtajà tàbí ìrajà táwọn ní mọ́lọ́ tajà mọ́lọ́ rajà ń bẹ́ẹ̀ fún àǹtọ̀nù lọ́wọ́ ọlọ́run wa sọ ayà àtàlẹ́pẹ̀lẹ́ ìfà àlẹ́ fún ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹ̀ṣẹ̀ ní ìlú أستغفر قوما من ربكم إذ وعد الله له وبا إلى راجع إلى راجع so kò sí nǹkan tó burú ń bẹ ẹ láti mọ̀ ṣílẹ̀ so fi mọ̀ wá sí hajj àti ní àwọn àsìkò hajj so ọ̀gbẹ́rẹ́ mi ta sọ fún wa lẹ́ẹ̀kan pé àwọn kékeré wọn máa ṣe hajj nígbà yẹn náà so eléyìí jẹ́ tí a lè máa mú Bukhari ju ọmọ wa tó tá a bá ní ọjà tó tó àwọn èèyàn ná àwọn tìbìrì wọn bẹ́ẹ̀ mùsùlùmí wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aṣèléláwùjọ wọn náà à ń rajà à ń tajà náà ẹ̀rù báwo ni bá wọn ṣe òdìkà pàtàkì ní nǹkan tí ó bá bá ẹ̀sìn mọ̀ ìyẹn ni àwọ̀ àdìmú fún ọ lọ́wọ́ ní gbogbo tí ó bá ti bá ẹ̀sìn torí pé tá a bá ṣe yẹn ìdájọ́ tó ń bẹ fún wa náà ni ó máa bẹ fún àwọn náà ṣòro wa àwọn náà máa ṣe tuntun sọ́nà ọjà a láti ṣe kinní kan tó gba àwọn kan tí ò bá bẹ́ sí mu àrùn gbọ̀gbọ̀ bá wọn ṣe tá a bá ti bá wọn ṣe àwa náà ti di ara wọn kọ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàmùwà kó fún wa ní àgbọ̀lú pẹ̀lú rẹ̀ subhanahu wa ta'ala nínú ìhàkùn. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you. náà ìbéèrè tó ní wípé ọkùnrin àgbègbèrin tí wọ́n rọ́lùra wọn wọ́n bára wọn ṣe ìdìnnà ó padà di oyún ọwá bímọ ọmọ obìnrin ọmọbìnrin ọwá dàgbà ọgbẹ́ lọ bí ọkọ ṣé ọkùnrin tí ó jẹ́ biological father ẹni tó fún ìyá tó bí tó fún olówó tó fi dé ṣóun ni yóò jẹ́ wà nínú rẹ̀ tí wọ́n tọrọ rẹ̀ ní ọwọ́ rẹ̀ àbíbáwò rẹ̀. eléyìí ọ̀rọ̀ tó fẹ́jú díẹ̀ ní agbègbè wípé ẹnu àwọn àpótò lórí wípé tí ọkùnrin àti bá ṣe jìnnà tọkùnrin àti obìnrin tán bá ṣe jìnnà ọmọ tó bá jáde lára àwọn méjèèjì ṣé obìnrin ẹnìkan ni wọ́n á fi tì sí ni àbí òun àtọkùnrin tí ó fún lóyún náà ni wọ́n á fi ọmọ yẹn tì sí ọ̀dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àgbà yìí pé ọ̀dọ̀ obìnrin ẹnìkan ni wọ́n á fi tì sí torí pé ọkùnrin yẹn kò jẹ́ bàbá ọmọ yẹn lọ́nà tí ó tọ́ ṣòbí ìgbà tó ṣe wípé owó ètò àtọ rẹ̀ àpapọ̀ ìyá kó ṣe dìnnà bàbá bẹ láwùjọ Islam tó bá ti bẹni tí ó ti fẹ́ àwọn tẹ́lẹ̀ lọ kí ẹlẹ́rìí bá pé àbóhùn ló lọ jọ̀wọ́ fún rẹ̀ wọ́n ṣe ní ẹgbà pẹpẹ tó rẹ̀ ti fẹ́ àwùjọ rẹ̀ wọ́n sọ lókun pa ṣùgbọ́n yìí kọ́ la fẹ́ sọ ọ̀rọ̀ wípé ọmọ tó jáde tí wọ́n á fi ọmọ yẹn ti sí ọ̀dọ̀ ọkùnrin yẹn àbọ́dọ̀bìnrin nìkan ni á ti fi so ọ̀gọ̀rọ̀ àwọn àbẹ́ ìsìn wọ́n bá àbọ́dọ̀bìnrin nìkan ni wọ́n á ti fi wọ́n á ní ti fi ọ̀dọ̀ ọkùnrin yẹn. hadithi kan wá tó ní بحرة أو أمة فالولد ولد زنا لا يرث ولا يورث ẹtí bá ti tì yẹ tẹlọmọlábí àbí ọrú ọmọ yẹn ọmọ ìdílé láyé nígbà wọlé ayé rẹ kò lè tó fún ọkùnrin ẹgbẹ́ rẹ ní ọmọlẹ́gbẹ́ rẹ náà àbí ti àwọn minority náà wọ́n àpá àwọn ọlọ́rọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí ṣe plan ìdùn kọ́jú màrí ọ̀pọ̀lá wọ́n ṣe ṣe lánà nínú kíra wọn ṣùgbọ́n èdè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àti wọn lọ nìyẹn tọ́bá wà láwùjọ tó ṣe wípé a fẹ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fá ní ìdìnà ṣíṣe position tí ó dá pé ọ̀rọ̀ lélẹ̀ pọ̀tà bá ń bẹ ní ibi tó ṣe báwọn èèyàn ti kó sí nǹkan ẹ̀yẹ ọ̀rẹ́ jì àwọn èèyàn ti bá ara wọn láti pọ̀ lọ tó wọn ti jáde lẹ́sìn ìpàwọ́ra wọn sọ wá ní kí ni ìdájọ́ àwọn ọmọ tó ń bẹ ńlẹ̀ tó ti wà ńlẹ̀ so èèyàn lè lọ sí review minority kí ni àwọn minority sọ àwọn minority ní àwọn àbá eléyìíra ìdíkọ́yìn bákan náà ìdún tẹ́yìnra àtàwọn ní nípa wípé kí ni ẹ̀ṣẹ̀ ọmọ táàbì dìnnà ẹ̀ ní bàbá ṣùgbọ́n ní biological father tòyẹn náà dẹ̀ ní biological mother rẹ̀ so ọmọ kọ́lé lẹ́ṣẹ̀ àmì èdè wọn ní ẹ̀ṣẹ̀ ìlàtàṣe sọ̀kálẹ̀ kí ọmọ jogún àwọn méjèèjì ó jogún ìyá rẹ̀ ó dẹ̀ jogún bàbá rẹ̀ tàbí ẹbí ọmọ rẹ̀ sí ọ̀dọ̀ bàbá àti ìyá tó fi jẹ́jọ́ tó ṣe tó bóyá awọ̀ láwùjọ ọ̀kan nìkan kí nǹkan yẹn ti wà rampant jẹ́ tó ti wà common place so bí àwọn minority ó lè jẹ́ nǹkan tí a lò sọ̀rọ̀ bí àwọn majority kọ́tà wá níta lo ní majority ọ̀pọ̀lọpọ̀ ọmọ láàrin wọn lè gbóyún bàbá wọn pàtàkì lọ́wọ́ àsìkò tá a ti ẹ̀ wáyé tó ṣe pé àwọn èèyàn kan kira wọn bọ́lẹ̀ wọn fúnra wọn lóhùn mọ́tàlá aláàfíà tó wọ́n sọ̀rọ̀ wọn padà ara wọn sí wọn ti sọ̀rọ̀ wọn lọ́wọ́ ẹ́ tọ́lọ́pàá tó tó ṣàánú wa so eléyìí kọ́kùn sí kẹtọ́rí ọkùnrin tí ó lè lọ tọrọ ọmọ obìnrin tọ́wá ní ọ̀dọ̀ ẹ̀kọ́ nǹkan tó ń mọ̀ àárín jìnnà wọn ti súnmọ́ra wọn wọn ti ṣe ránu kọ́ra wọn lè ti ṣẹ́yìn náà kótó olùkọ́ wọn kàn fún àwọn fẹ́ ra sọ̀rọ̀ jẹ́ pé afẹ́ẹ̀sì á sì ti kú afẹ́ẹ̀rọ náà èèyàn kẹ́sì tó wá ikú àwọn akẹ́kọ̀ọ́ nìka látòjú àdẹ̀mọ̀ tí wọ́n fúnra wọn lórí àní ọ̀nà orí pẹ̀lẹ́ tó ń pèlú ọ̀nà rẹ̀ ìrànà ìbàjẹ́ ìrànbàjẹ́ lọ́wọ́ ìrànbàjẹ́ lọ́wọ́ káwá padà sí ní wípé ókè anírú àwọn kéde ìjọ láwùjọ talẹ̀mí tí yóò ṣe wà lórí rẹ̀ sábà lọ pẹ̀lú tí ọ̀gọ̀rọ̀ àwọn àǹfààní sọ àálọ́kùnrin ò lè jọ wà lórí rẹ̀ torí pé wọ́n gbà pé òun kọ́ ló ń lọ ọmọ nínú ìṣẹ̀lẹ̀ à sọtawa ni ó jẹ́ wàlíyù fún ọmọ ẹ̀yẹn sòun ó dá padà sọ́dọ̀ adájọ́ ọ̀dọ̀ kan bíi ni wọ́n dá padà sí àbí kan wo apá àti tó ń sọ láwùjọ yẹn pẹ̀lú tó fi ọmọ yẹn lọ́kọ̀. wọ́n bá wá ní káwọn táwọn ọmọ ìrọ̀lì ti sọ àbí jẹ́ tó yẹ bàbá náà nìyẹn so àásọ yìí tóun náà ni yóò jẹ́ wáyé yìí rẹ̀ ni so anibi tí kéèkì bá ti pọ̀ nílẹ̀ bá ti náà sọ báyìí ká lọ pẹ̀lú tí minority sọ. So, ṣùgbọ́n táwọn nǹkan yóò bá ti ṣẹlẹ̀ ká dórí tí lè dórí ṣiṣẹ́ sọ láti lò fi hànà ẹrú nǹkan bẹ́ẹ̀. kọ̀dà ẹgbẹ́ mọ̀ yìí pé táwọn bá kiri àwọn mẹ́rin táwọn fún wọn lówó nì wípé táwọn àbá ń pariwo ní fún wọn ní fi ọmọ sì sí ọ̀dọ̀ ọkùnrin yẹn àbá mi lọ́rọ̀ ya kò sí ọ̀rọ̀ ìwọ̀fà wà ní abẹ́ òkè láàmú ṣùgbọ́n wọn ti pé ẹ̀ka ló jẹ́ wà ní ìgbà wà ní ìgbà so àbúrò tó tó bá bí ọmọ lọ́nà ìyẹn tó bá pè ní sí àfihàn ẹ̀mí wá so ọ̀pọ̀lọpọ̀ ti ta yìí so a gbọ́dọ̀ kábíyèndó àti sẹ́tóòlù láàrin tó ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà àti afẹ́dẹ́kùn nǹkan bẹ́ẹ̀ afẹ́dẹ́kùn nǹkan bẹ́ẹ̀ so eléyìí ó jẹ́ ìtumọ̀ ìsọ̀rọ̀ ní ìtẹ̀wé ọ̀sẹ̀ bíi kata, sama fẹ́ yang ọmọ ìyá lóbìnrin ó pè mí ó mẹ́sẹ̀jì mi ó ń béèrè lọ́wọ́ mi pé òun gbọ́ pé bàbá àwọn àti ìyá wọn fẹ́ra wọn lọ́nà tí ó tọ́ nígbà tó ṣe pé kí ni wọ́n bá wọn ní àṣepọ̀ kó tó di pé wọ́n fẹ́ra wọn lọ́nà ìgbà wọn lé ìtọ́jú wọn ṣé wọ́n lè ṣe wà nínú ipò wọ́n ti ṣe ṣe ń tán ṣe ìyẹn ṣe ó lọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti wà nínú marriage ní ilé ẹ̀jọ́ wọ́n lè láti òfin tó ti kú mọ́ òwúlẹ̀ sòyẹ́ ti kú ó ti kú ti lọ wọ́n ti mú nǹkan ní ilẹ̀ so torí pé wọ́n náà sọ wọ́n ti wọ́n ti yọ̀ fẹ́ ẹ́ yẹ́gbà but ìdí ẹ̀mọ̀ tẹ́ gbọ́ òní tó wọ́n tẹ́ra lọ́nà tó tọ́ ṣùgbọ́n lọ́nà bí ìdí nǹkan tó ṣe gbé oṣù tó ti lọ ṣùgbọ́n láti lè dẹ́kun wọ́n àwọn nǹkan bẹ́ẹ̀ so àálẹ̀ pẹ̀lú pọ́pọ̀lọpọ̀ àwọn apá àlọ́ táwọn apá aṣọ láti mọ̀ tọ́ fún àwọn èèyàn ṣùgbọ́n tá a bá ti ní tó ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ ọ̀rẹ́dì tòtòrí pé reality so bóòlù àti fẹ́ ṣe tó ta bá lọ pẹ̀lú tí àwọn minority sàn bẹ̀rẹ̀ so òun ìlú lánàá kan náà minority fi ájú òun ni kó ti arákùnrin kan tó ń pè ju èjì tó ń ṣe ìjọsìn fún ọlọ́run subhanahu wa ta'ala ìyá rẹ̀ wá pé ìjọ kan nígbà tó ń bẹ lórí ó gbọ́ ṣùgbọ́n kò fẹ́ jáàmù rẹ̀ so later náà bí láyé lẹ́tà ló padà lọ báyà so ìyá bínú wípé ah, ó gbọ́ tó ń tó ìyá wa ní kò fi jáde láyé àti tó bá dúró ju ojú aṣẹ́wó ọ̀rọ̀ tí a sọ ó ṣẹlẹ̀ aṣẹ́wó kan padà sọ wípé òun ló kó ń lóyún wọ́n rí ọmọ lọ́wọ́ aṣẹ́wó bóò ni ọmọ ṣe jẹ́ àti ìzòmìnir tó ṣe ìdìnnà ó ní fún òun ní oyún ó ha wọn àwọn èèyàn ti kó jẹ́ máa ma kí ti àbá ìrètí wa dé ìlọ́wọ́ ọmọ tó gbéra ní tó rí ọmọ sọ̀rọ̀ bàbá rẹ̀ ọmọ wa ní jẹ ní bàbá ibi tá lọ nìyẹn àwọn àbá yẹn wá pa òbí so eléyìí náà ó oníwé so ọlọ́run. náà mọ̀rọ̀ jùlọ ti àtọ̀ ṣé ìfọ́ àdébùwà Muhammad sọ̀rọ̀lá àtàlà bẹ́ẹ̀ ìfọ́ àdébùwà Muhammad sọ̀rọ̀lá àtàlà ti ṣẹlẹ̀ ẹ̀ṣọ́. Thank you láàrín ẹni tí ó ní 3 million naira tí ọdún kan ti lọ lórí rẹ̀ ṣé gbàká wọ adé wọ̀ bẹ́ẹ̀ ni gbàká wọ̀ tí a bá ní ká wo ìṣọ́ọ̀mù tó tọ̀ ìyẹn tí wá ìgbàká máa wọ̀ ó rẹ̀ ní tó ní bí a lè 2.5 million ọdún kan ti lọ lórí rẹ̀ gbàká wọ̀ nǹkan ní òye ẹ̀fún àwọn tó bá kọlu fáì náà ní òye ẹ̀fún so bó ṣe yẹ kan ló fún bó ṣe yàn méjì ló fún ṣùgbọ́n nǹkan tó ta òun ní ẹni tá a fẹ́ fún ká fún ní nǹkan tó jọ ojú tó ṣe pé yóò rí ṣe nǹkan àbí yóò rí kọ́ bùkátà rẹ̀ so at least tó dàbí pé oṣù kan oṣù méjì yóò fi kọ́ bùkátà rẹ̀ so dáa ju pé ká wá fún láàrin èèyàn mẹ́wàá oṣù tó bí a ìtẹ́tẹ́ fún bí a lọ́jọ́ bùkátà ọjọ́ kan torí pé ní Islam bá a bá ní opportunity àti fún yẹn gbàtà tí ó gbọ́ bùkátà ọdún kan fún ìyẹn gangan nìpínlẹ̀ ìyẹn gangan òun nìpínlẹ̀ àti ní bá a lè fi ràn lọ́wọ́ oṣù tó yóò di jíjẹ fún rẹ̀ fún èrò yìí tòtò wà láti ní nǹkan tó lè fi bùkátà rẹ̀ fún owó yẹ kò kọ́lé báyìí láti gba bàtà mọ́ ní yẹ̀ sọ ẹlòmíì ni ó ti ṣe kiri ẹlòmíì ni ó kọ́lé ni ó gbà tẹlifí ọdún àárín ẹ̀ náà nǹkan tí àwọn èèyàn gbọ́dọ̀ bójú tó yí ẹlòmíì àwọn nígbà fún zaka fún zaka tó rẹ tẹlifí báyìí fún zaka torí pé ó ní tí a ó ní tó bùkátà wọn àti àwọn ọmọ ṣùgbọ́n òun náà ń fẹ́ mùdùmúdù ó láwọn nǹkan míì tó dáwọn lọ́sùnì tó fẹ́ ra à ń gba zàká láti ìṣòro so ẹni tí ó rò qualify sí zàká ẹgbẹ́ ṣe pé ẹni tí ó ń lọ́dún lóṣù òtò oúnjẹ kò gbọ́dọ̀ kádà rẹ̀ kò gbọ́dọ̀ rẹ̀ ẹni ẹ̀rọ qualify sí wọn papọ̀ ní zàká so kò bá wa jẹ́ ilé tí lọ́mọ tí wàá tuntun jẹ́ tó yìnbọn gbọ́ bùkátà rẹ̀ tí wàá tuntun jẹ́ yìnbọn gbọ́ bùkátà rẹ̀ torí pé ìfún ẹni tá à ń gbọ́ bùkátà rẹ̀ kò ṣe pé àwa làwa rẹ̀ tọ́jú ìdí àbámọ̀ fún ọmọ ní bàbá àti tí ọmọ náà fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ní bàbá tọ́gbọ́n ọmọ tí ó ní bàbá tó ṣe pé ń tán tó tó wọn àbọ̀n tí ẹ̀ lè ṣiṣẹ́ òun náà ló ń bọ́ wọn àwọn bàbá olówó náà ìyá òní wọn lè ṣiṣẹ́ òun ló ń pẹ́ bùkátà kọ́ wá lè fẹ́ yọ gbàtà wá nígbà ló fẹ́ yọ fún responsibility nìyẹn àbí bàbá tó ló ń fẹ́ yọ gbàtà ló fẹ́ yọ gbàtà fún ọlọ́mọ òun ló fẹ́ responsibility ẹni pé kò gbọ́ ọmọ so à ń responsibility káwá fi gbàtà so kò jẹ́ mi jẹ́ 你说你发发癫，对吧？因为你可能最近比较累，另外有没有一些？工作上的一些麻烦，这些都暂时处理不了，就是说，你把你的烦恼发出来，你把你的烦恼发出来，然后我跟你说了，就是说，你不要老是往心里边，不要把想法放心里边，然后你的心上的东西一旦接受了的话，会怎么样？ náà ṣàlìmọ̀ ṣẹ́kì fóònù ìyàwó wa a ṣàlìmọ̀ ṣẹ́kì fóònù ìyàwó wa tí ò bá sí ìkẹ́kì kankan sọ̀rọ̀ ká mọ̀ ṣẹ́kì fóònù ìyàwó wa kí ló fà á bá a ti sọ bẹ́ẹ̀ òun ni pé fóònù yẹn àwọn àṣírí kan lè wà lọ àṣírí aláṣírí ó ṣeé ṣe pé pé ìyàwó oníyàwó sẹ́ǹdì kan sí ìyàwó oṣù yẹn ó lè tó tó nǹkan tó ń bọ́ nípa ẹgbẹ́ sí ìyàwó oníyàwó nígbà tó bá ní fún ìyàwó rẹ tó ń ṣe é tiẹ̀ owó ti jí rẹ̀ kò mú bí so ààrùn rẹ̀ sọ pé à ń jowú nípa ìyàwó wa dé lẹ́kùn tó ní àádì ṣìgá bí fáìgbó ìyàwó oníyàwó obìnrin àtòbìnrin wọ́n lè jọ ní kankan tí ó pa wọn pọ̀ tí ó ń bọ́ gbogbo yá lóró eléyà sẹ́ndì kankan nípa ara rẹ̀ tí ìyàwó fara jùlọ ìyàwó tó lọ jẹ́ ìyá mẹ́díkì dọ́kítọ̀ ni àbí nọ́ọ̀sì ní kankan mọ́ra wọn so ó súnmọ́ sí àwọn àṣírí obìnrin olóbìnrin máa bẹ lọ́wọ́ ìyàwó bẹ́ẹ̀ ṣùgbọ́n wá sọ wípé abẹ́mọ̀ṣẹ́ ti fóònù ẹ̀ alìlọ́rí nǹkan tí kò yẹ káàrí táwa ní òòlù fẹ́fẹ́ ní òbí náà ẹni ká ní pé yàgò wà ló wá ṣùgbọ́n tí ìkẹ́jú bá wà ìkẹ́jú tó wà tí ojú bá wà so a lè ṣẹ́kù gbogbo torí pé àrùjáàmù ọ̀wọ̀ àwọn àlẹ́ ìgbà àwọn ọkọ àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó mójú fún àwọn obìnrin àwọn ìyàwó wọn so tá a bá rí àwọn kàtà kẹ́bí jẹ̀mí so tó bá ti pé káwọn fóònù wọn òun ni tó máa sọ́ọ̀rọ̀ oríṣi yẹn lẹ́nu situation bẹ́ẹ̀ a lè mú torí pé a ti ní nǹkan tó ṣe wípé ó tó kù tó ń ta ẹ̀ ọ̀rọ̀ pé àárín ẹ̀kẹ́ ṣùgbọ́n tó ẹ̀kẹ́ fẹ́ mọ́ sọ pé ó ń kàn jó nù sọ gbogbo gbà owó ìyàwó rẹ̀ gbogbo gbà owó ìyàwó rẹ̀ so eléyìí nǹkan tí kò bá ní so àwọn ìwọ oníwọ̀ àbí àwọn àṣírí aláṣírí tó jáwọn obìnrin ó lè máa bẹ láwọ ìyàwó tiwa náà so kí afarabalẹ̀ nípa ẹ̀rọ nǹkan bẹ́ẹ̀. náà bàbá sọ wípé tí ẹgbẹ́ tuntun bá wá àníkò tuntun ló ń bẹ́ kéèkì yẹn gẹ́gẹ́ bí kéèkì àwọn kan tí wọ́n fẹ́ lọ tú àṣírí àwọn mùsùlùmí fún àwọn kékeré mọ́tà sọ̀rọ̀ wọn ti sáré kan ní hafi bin abubakar rọ́bì ọ̀páwá ni ó kọ lẹ́tà fún ọmọbìnrin kan tó kó mu lọ sí mọ́tà anamsọ̀lá àtọ́lámúwá gba information wípé hafi bin abubakar nǹkan báyìí báyìí báyìí ló ṣe obìnrin báyìí báyìí báyìí lè lò fún ní mẹ́sẹ̀jì báyìí báyìí ànábi wa ń hàn yọrọ bí ọba wa àti èèyàn kan ike tí wọ́n ti pa bó omi yẹn fẹ́lẹ̀ fẹ́lẹ̀ tí omi lọ́tà mẹ́sẹ̀jì ìjọ lọ́wọ́ rẹ̀ tí ó lọ fún àwọn ìpèrí mẹ́ta omi wa tó ń bàtà pa bó omi yẹn lẹ́gbẹ̀ẹ́ owó àwọn oníkòsí ẹni tì lọ́wọ́ àwọn ọ̀dọ́mọ̀ pé ọ̀rọ̀ àníbi òdodo ní sọ̀lá àtàkùnfàárì sọ fún pé tó o bá mú lẹ́tà yẹn jáde àjọ ìwò tàbí àwọ̀ aláàrẹ̀ kíláàsì nígbà tó gbọ́ yẹn òun náà tètè ọ̀nà rẹ̀ ó wá pàkínní ẹ̀yọ níbi abẹ́ ẹ̀hún rẹ̀ sí òfin fún wọn. sọ àwọn afáfáyọ̀ mọ̀ ẹ́ pé tó bá wà ráńjì nígbà míì wípé ká bá ọ̀rọ̀ léwu lẹ́bùn yẹn á máa dé lẹ́bùn yẹn kí kìí tó bá wà ara ẹ̀ pé ìpínlẹ̀ ó ní pé a owó bí ẹni tí agbọ̀rọ̀ àbọ̀ ẹ̀yìn ìyẹn obìnrin olóhùn tí ó ń ṣe ìyàwó wa tí ó ń ṣe lẹ́kọ̀ọ́ wa ṣùgbọ́n bá ṣe pé nǹkan tó lè sọ́ọ̀bù pọ́blẹ́mù tó ń bẹ nílẹ̀ òun ni kí wọ́n rí òwò rẹ̀ sòwò òjì torí pé òun ló fa ọ̀rọ̀ wọ̀bẹ̀ so ìnáwó ṣe pé pé ìyá kan owó ń kàn dorí ra nìkan kàmọ́ra wa so gbogbo àwọn owó ìyàwó ọmọ ẹ̀ẹ́ ìyàwó ṣe wọ̀ pẹ̀lú àti wọ́n lára rẹ̀ so fáwọn kàlà ọmọ Nah? Nah.

ṣùgbọ́n tó jẹ́ kókó jù lọ òun ni pé ìbáyìí rìn ṣe tí ò bá ti kéjì àwa nìkan fúnra wa kúrò lórí dáadáa ojoojú láàmú náà la ṣe ń ṣe so alhamdulilayi ọ̀rọ̀ ẹ̀ ṣì dìkan ó rọ̀ lọ́wọ́ ẹgbẹ́ àìbáyìí rìn ṣe ó máa kéjì àwa nìkan fúnra wa ṣe ti bẹ́ẹ̀ alhamdulilayi ọ̀rọ̀ ẹ̀ lórí àwọn tó bá ní rò pọ̀ mọ́ tó àfẹ́sì wọ gangan fún rẹ ó túmọ̀ sí pé o ní láti ṣọ́ra fún ọ ilé àwọn apá àwọn tó ń fi àlájú àlùkọ́ àlájú nìkọ́ yìí kápọ̀ ìkọ́ta àwọn èèyàn nítorí pa afẹ́dá òògùn ara wa nítorí pé kò fẹ́ ṣe ìlú ṣe ní àlájú nìkọ́ yìí ó ní fẹ́ pé àlájú nìkọ́ àtàrí oníkàpọ̀ ikọ́ nítorí pé akẹ́kọ̀ọ́ ẹni tí a ń pọ̀ ikọ́ ní lẹ́kọ̀ọ́ méjèèjì náà ló wà ìyá máa yára fún yàn bí lórí ìfẹ́ pàtàkì ẹ̀jẹ̀ àwọn eléyìí máa ń bá wọn yìí èdè ó bàjẹ́ yìí so common sense yóò wọ́n tó kí yàn yára fún yàn àwọn tí yàn bá ń lóṣù fún yàn yàn ṣe yóò rí bí àwọn yàn lọ́wọ́ tọ́wọ́n àti ní ṣe olú máa fi à èyí ó mú gbọ́dọ̀ ẹ̀kẹ́ lè rí fún báyìí nǹkan ní òun lóye ní ó bá yẹn gbó ó mú ti tẹ́lẹ̀ ó bá yẹn mú sí ó bá rí tó náà mú sí ṣé wọ́n tún ti ẹ̀jẹ̀ ní àpapà tí ẹ̀jẹ̀ wájú ọlọ́ wọ́n ti ẹ̀jẹ̀ wájú ọlọ́ irú ẹ̀bẹ̀ tó ti di fatuwa àbá àti kó yẹ kó yẹ ra fún ẹni tí ó ń mú tí ó rí pàkúrò yọ fún èyí tí ó rí pàkúrò

torí pé ìgbàtẹ́ ìbá sọ̀rọ̀ mọ́ ó try láti tún rẹ̀ ṣe ó túnmọ̀ pé bí boycott yẹn wúlò ṣùgbọ́n ní tẹ́ boycott tí nítorí pé ẹ̀wọ́ pé tẹ́ ma bá sọ̀rọ̀ ó máa change ìgbàtẹ́ ìwà bá sọ̀rọ̀ yẹn ìgbà yẹn ló wọ́n wọ́ sí òun náà sọ yí kí òun ká tún dúpẹ́ fọ́lọ́ pẹ́ sí ẹ̀yẹra fún ah, ah. so boycott yẹn wúlò kò wúlò boycott rẹ̀ ní bí kí yóò rí dókítà ní rẹ́kọ́mẹ́ntì òkùnkùn patient tí ó bá ní ibi ẹ̀ bẹ́ẹ̀ náà ni boycott mo avoid rẹ̀ tán tí ó tí ó bá ti ní tún ẹ̀ ní ìrìn ẹṣu kò tí ó lọ sọ pé nǹkan tí yóò jẹ́ kí èèyàn mẹ́lẹ̀ olúwọ́n di àbúrò orí náà ní láti gbọ́ àwọn ìwé dáadáa sẹ́ni tó ń kírun fáwọn èèyàn tó ń sọ wá àti fún wọn tó ṣe kí wọ́n ṣe kan yìí lọ kí wọ́n tẹ̀lé nǹkan tí lọ́pàá sáwọn bá ti ní lápá lára ti òun ṣe wá àti kó wọ́n ṣe wá àti kó wọ́n ṣe wọ́n ṣe aláwọ̀ kó wọ́n túrù bá wọn kó wọ́n túrù fún wọn kó wọ́n túrù fún wọn lọ sọ láwọn àná. Thank you wọ́n lo gold náà tí ó bá ti kí ṣe pé nǹkan tí ó tóbi tí ó ṣe nǹkan tó tóbi àti kékeré náà ti fi lè ga tó yẹn ni yàdúgbò sábà hàn mọ́lá yàdúgbò sípìlá àwọn àfáà ní ìta lè fojú fò kò ṣe pé nǹkan tí wọ́n ti jí mi ohun kan ẹni so unlike kí wọ́n bí mi lù ú so ìyẹn kò bá mọ́ fún ọkùnrin lọ́wọ́ àyè so káàmù tẹ́lá ní ìlú sọ̀rọ̀ náà ìlà